شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله

era 1437 ana ikonto mori sallallahu alaihi wasallam am hijira horoma kanan medina da saru hoyo ihana ike ya anyi awrahe enu ohe nanye era 2016 sura na eke ya sabe ona suratul waqi'a daike aya direma oni jainan awaika ono musbana wa o mere juwe elaika enne hunne o mere juwe elaike enne bo asabikun dakwa wa hunne ono musbana wa ana ga ke la yasma'una fiha lagwa wala ta'fima ẹ̀nẹ́wà wọ ilẹ̀ anáìka ilẹ̀ kẹ́nẹ́kẹ́nọ́rin wọ́lá tààfíìmá bẹ́ẹ̀ nẹ́rẹ́wà wọlẹ̀ anáìka ọ̀ẹ́wẹ̀ nínú ibi ọ̀rìka ẹ̀nẹ́wọ̀rẹ̀ náà lọ́mọdún náà wọ́tàlá dáàkà kẹ ẹsẹ́wà kẹ́nẹ́ ẹ̀mẹ́ iná jẹ́nà ọ̀nàbí ilẹ̀ kílan salama salama ẹ̀ẹ́bí ọ̀ẹ́kà kẹ ọ̀ẹ́ha yani wani mahore aya ana ike ọsa na omori osi ya? تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه أمرنا وتعالى هون أول من رجوا السابقون هون أصحاب اليمين أوكي وأصحاب اليمين ما أصحاب اليمين أمرنا وتعالى أوكي أول le ati awa wale mono ashabul yamin ena ika ene ba ni bolin lakin ma ashabul yamin wa ena ika ye azan e, ene ba ni bolin daga hadhihi tabaqatu thaniya wa hiya duna al-awwal usaymin rahimahullah alayhi daga sona be group o power ini eh, ina ikon mori ah, kake fakuntum azwajan salasa yani wa bi ire-ire yin ni ana ika oni oh, ni irago eta yani ọhụ oh, ọnọn yani asabul yamin wahiya duna al'ula daika e yani o ihuse yana ikomo zona wa ta'ala amma ni ihuse e idana nke yani o ihuse anaweka ma ashabul yamin istifhamu ta'ajjub wa tafhim yani o sono o ihuse rai o isin mi ku hile ato isilesin me ilai e adana ememenyu bani ai yani ai kon bi haulai waye iragoni e yaba kare anan waye irago anaika enebe dake oyi mani shawa wannan mazmana wa ta'ala wannan mani shawa taziman lishanihim yani osi dubani osi mi oyichete ana igaye ya ilaya zinen ya obi ana igaye ilaya odin wabin ana ndi arhuwa ni dake daya ga ka mazmana wa ta'ala wasu mu ashabul yamin ahiwaka enebani barin li'annahum utu kitabahum agoka asewa uwenini bi aimanihim daika juzeibori asrawan wakana hadha awwalu bushrayat asonobe ayohine e baba lahum fil ahira anaika anyewa ina kwarema kama yaqulu subhanahu wa ta'ala ahman kumuri anaika onnon ne ban omagake fa amma man utiya kitabahu bi ọmọdúnà wọ̀tàálà ọka awèrè ẹ̀ẹ́nà ìkáyẹ̀ uwe nni jose iwọ́rẹ̀ aṣọ ẹwàn yànìrẹ̀rẹ̀ wọ́rẹ̀ aṣọ ẹwàn fasọ́fà yóò hasago hesaban yasira ẹnwúrí mẹ́rẹ̀ ní ịwa, isi ya na mẹ́ فهؤلاء يحسبون حسابا يسيرا وقال النبي لما نايكا أبا مسيره هو أما يسير أبرين أما لك أما سابقون المقربون أولا نايكا لا دويد دايكا نقول مزمنا وتعالى فيدخلون الجنة بغير حساب أنبا الجنة أنا يقايه أن ذهب مسيره يعني المقربون فصلنا صدوك درجة المقربون إن هن آه، أصحاب اليمين هناك أصحاب اليمين وهم درجات الثانية من أهل الجنة الذي يعبر عنهم في بعض المواطن بأبراد أوكي إن إني أودي أوبوا in eh, ana ihina eh, aljanna ana gomol wana wa ta'ala asira eh, ni in pa in sura ni ta anabi abroad kama qala ta'ala asma kama wana wa ta'ala amma ka innal abrara yashrabuna min kasin kana mizajuha kafuru yana mazana wata ala kawela na ka al'abron ena eh, ka ben ni me birgoron eni eh, we hu min kafi kana eni kob eni tombla na ka e ya ni sana si ba hura enyo no sasi a ah, be ah, eche esasi ba hura ona ka fura ona ka furi dan mazana wata ala doke aina yashrabu biha ibadullah ono binyi anaika eni eh, we hu nan ẹnabẹ ìbádùn lá ẹ̀ẹ́nà ìka ẹ̀ oríhe omori ẹ̀ ẹ̀ẹ́nà ìka ẹ̀ bẹ́ẹ̀ ni masọ́wọ́ ìka ẹ̀ ilé ẹnu omori ẹ̀ ọ̀ka ẹ̀lẹ̀ sàásàn àwòkè anyi ìbádùn lá anyi ẹ̀nà ìka ìbádùn ẹ̀rìn àmà lẹ́sà ìbádùn tẹ̀lẹ̀ àkẹ́kẹ́ yà ẹ̀nà oríhe omori ọ̀gọ́rọ̀ ẹni oríhe omori ẹ̀ làgókà ẹ̀ ìsúnú mọ́tò náà wọ̀ amanda yana na ika ibadun lo yawin da ya sa si odo mulmuna wa taala umuri aka jeti den da ke da jetun anan da ka sono be fonte o sono bu kuha anaika eni be humnan no mulmuna wa taala yafajiruna ha tabjiru do mulmuna wa taala do me ka ori okuha non o manisi yani asanabe أصاب اليمين أن مدنا وتعالى إجوانا إيه لك فالأبرار هن هم أصاب اليمين يعني أبرار إذن النبي أصاب اليمين وإباد الله الذين ذكروا في قولين أن النبي رهم لنا ملكاكا يعني إيه بيهو إني أكوهن يعني ذلك أين يشرب بها عباد الله إذا آه، مصطفى الأدوي ذلك هم المقربون أنا آه، آه، المقربون يعني أنا كأنا قولي يعني بيهو nne inne a anayi kwa mwazi wana wataala owa meka osi daru huwa nika okuha na esi dule ka evenye ahata ebe evenye orosi anayi kai okuha nesi jezinan yani bama nesi pandara kan ome mebaya dosi mwazi wana wataala ya onyoye oyewa boya ya ke owoyan Nomad wana wataala dejuweke anayi ka ewe ashabul yamin yani in enwon me anaika en eba inan nomo lona wa ta'ala laka fi sidrin mahdud yani enne ina janna anaika ina janna na fi sidrin anyi oti magaria mahdud anaika oti magaria nan onyi ikei ana naka asidir shajar maruf ziluhu barid wa mashad yani ocho anaika aye uhuwan oh, walakin sidri allazi fil janna laysa ka sidri allazi fid dunya o ka we roche anai ka o ini al o e asman ki o te anai ka o ini hanan al ismu wahid wal ma'na muhtalif ere ha wonyona amma ejuwa kare ituma enne enyi ọ̀hígàhí kama kọ́lá tààlá asùnmọ̀kọ́ mọ́sùmọ́nà wà tààlá ọmọ ara kìfàlà tààlá munafsun ma òfin aláhùn min kọ́rọ̀ ti ayin ọ̀rìhì ẹ̀nẹ́ ẹ̀yìnwọ̀n náà ìka ọ̀yẹ ma òfin aláhùn ìsaná ìka yẹ tẹ́ni tẹ́wà ìsaná ìka yẹ tẹ́wà min kọ́rọ̀ ti ayin ẹni saná ìka bóòzó zẹ́yìn lọ́mọ sọ̀nà wọ̀tàálà lọ́kì jazaan bí ma kánù ya malun ọ̀sán náà wútó sí sábàbí àgúbẹ́ kókọ́rọ́ anáìka ẹ̀ní mẹ́ẹ̀mẹ́ iná hànáà lako walau kana ma fil janna kalladhi fi dunya lakunna na'lam o ka ana ka isana inal janna bore asman ke ana ka o ina hona won do isana ka e ya ni rae ana ndul dane ani efa ene an arbawa ana ka o ne tonto mori sallallahu alaihi wasallam yani dala ka efa ene an ana ika o moy tama ere badu salafu salih rahimahumullah yani enene tupa enne azokumukumi ana ika era mukolo da dawede ene ayonan wa qala gakaye kullu ma fil qur'an hasan a bisana ika o ene qur'an isuzuzu zawin lakinni akra ayatan fiha ma ke ayainan oika ono mo wa ta'ala kinda sidratil muntaha yani inne acha na ka e oh, ọchịmagarịa oh, ati magaria yani ino na ka munta ono oh, we ataha eh, ele eh, acha na ka bo bo na kenen lako wasadir an acha na hi sadir shajaru zu shaukin ọcha ya na ka oni ke wa huwa an do ko kan do tola do na ka e eh, eza mo bi yodan فقال له عالم رحمه الله تعالى أنه ينمر mi ana umure na nyaba mayamba taki alam takra qawluhu ta'ala an ka weka oy ka ana ikomo na wa ta'ala o ka ka fi sajrin mahdud yani in oti en ayni aljanna na yani hum fi sajr ayni e, aljanna yani in aljanna na dani autin magariya ana ika ikiyan ma ni tokolin an kawai da san doki fal mahdun allazi azilla shawqan isana hi mahdun ana isana ka ike ana ka oinan a shawqo ai allazi abada shawqan a ukiyan onuzi dɔk falama abada minhu shauka ma bakiya minhu illa hasan amela zike yan da shonu le ko dan e kunyi sawi ake oila kama taqaddam fi fi tawil qawli ta'ala alma qawmi dawil in ay mata gọcha ha ọchịmagharị ya anaghị ka okwu nne ire ya ụmụ ọzọ na wataala ịsa na ka okwu fa asbahat dɔcɛnɔ dɔra wala n'a ka ye la ka taa la ta ka don towasif yanni ɔzɔhura ɲam juyan bal la towasif min ma hala bɛ ha min albahai wal hus wal jama ɔzɔn ɲam juyan ni sanayi kɔngɔ sɔnna wa taala ini zoza ini ɔyi ati ini etowe ana ka ɔyi nɔcɛnɔ. den ama na shawe ka oche magaria anaika oyine aljanna oya toye oche magaria anaika oyine hanan de arhoyani ino no yani de aga ka oche magaria non ahanaika owa hiki na wo owa to etoto anaika somo zana ala aka yo ko mori ani ka manu nyote anai ka ochi magari awin anai ka asabul yamin anai ka enenwo aljanna na awele me anara mo karen somo zana wataala dara shawen inni ochi irinyi anai ke ana e ka mandon yani ikokan e atutan yani samara bon mani tuturan turan un azman ka eme e ko de ogede tuturan wa loke atale kila innahu shajarun mawz ake isana atale alanya aka anya na ke ochi ogedawen wal mandon alabe mali asamara onawe ochi anaika etutu an o yani tilaso royo al aktarin sirasi oyiro agha ọrụ ọnọwe ọchọgede ọwin ama ọgede nọ lọrọ ya tọ na náà ika ọyị ne họnọn dọkị almandon yani ọnọwe ọchị ọgede anaghị ka epenyi vanaman tuture dure ka ọ ma ọnụ gụ aba ka ọ̀rin ní aljanna aláìkọmọ́sánà wàtàálà ó tí ń jítẹ́ èzí òkúmọ̀rí yani especially ẹ̀ẹ́nà ìka ẹ̀ẹ́nà ẹ̀nẹ̀wẹ̀ àtàbùlẹ̀mí ẹ̀nẹ̀wẹ̀ ní avorin lọ́mọ́sánà wàtàálà dọ́ra sọ́sọ́sọ́rẹ̀ anáìka ọ̀rin ní aljanna náà lọ́kẹ̀wọ̀ zillin mamdun anyuhu anáìka uhu ọ̀rọ̀ bọ́mọ̀ ní kananan مسلم رحمه الله عليه لكن لا نهاية له أذان هي لأن الجنة ليس فيها شمس بل هي ظل أكاكوكا الجنة أذان أيضا أما أبسا سابدولك أهوين وصفها بعض السلف بأنها كالنور الذي يكون قرب طلوع الشمس دولك إبا إن أنا يني إني جوان كاي ويسمان كي إتوي أنا كي anyị tọrọ dị dọọ ya ọba a bikọs ekwu ya malki ya ma ebe ebukwu ni dọọ bikọs ọ isemede ni di anyị na họnan were ka anyi aifani anaghị ka ame ịnị ka aba ome ka ịsọ ya echi ya ni chiri sana dẹrẹ enyoyin ebe ya ni nyi light energy ana akọsi photosynthesis dáàbá ni ka ẹ ịsọ nọn ọmẹ dọọ ọba jẹ amma eku ya malkiyama oyire mu na wa ta'ala ebe kuni kọrọ mu hala e kuni kawadare ejo yo ori yo ahụrụ wa hora ene oya ha do wa hora ene kai esina ara ete daika baba ma ni gwete asuman kuma e kiye o do do ọjị donc tajidu al-ard mamlu'atu an-nur walakin la tushahidu shamsan o ka wele kai ete o mani hiye to we amma evenyo donc wa huwa fa huwa zillu mamdun fi masahati wa zaman o ko zona be et eh, uhu anaika evenye sanaika aya yo da sono uwe anaika awa anyi yo da anaika in distance anaika o oh, mani godo ate ume walo tane nume wehula hunu gwana ntu muri sallallahu alaihi wasallam da ka ka inna fil janna in al janna shajaratun ani ate yasiru raki fi zilliha mi'ata am yani ana ka e torisa e barusa ini uhuwan e lai echehe la yaftauha en ne parahu yando wai o ebi avna charo ona toro so pa o so bonon dai ka barusa ihan de boy non de arusa en ne parahu nto mori sallallahu alaihi wasallam lona me haika azil wa zil mamdun ana ila no uhu ana ika omo wa taala amanu me huwa zilu tawil kama bayanahu hadith rasulillahi sallallahu alaihi wasallam azana we uhu ana ike ọ̀nẹ̀ ọ̀gọ̀dọ̀ asman ki ọ̀ntọ́ mọ̀rí sọ́ọ́lọ́ alẹ́sọ́lá ọmọ mẹ́mẹ́ hahia ní ẹni hadisan hukumuri ẹni ẹbá ma ahana dɔmɔ sɔnna wa taala dɔra sɔbɛ i ni alijanna nɔ wa ma masko ka b'a ɲɛɲi i ɲɛna yi ka bamaani bɔtɔ tɛ pɔɔrɔ dɔmaani sin ayi ma in mustamiru daa'iman kama kɔla taala o kɔnɔ bi ɲɛna yi ka ye i ɲɛna ɛɛ ɲumanyana yi ka ye a b'a ɲɛ dɛ bɛ o kama kɔla taala alima kɔmɔ sɔnna wa taala an inni aljanna yawa anyi enyi okuha ana ikabe siporon wa gairu mai anharu ụhụrụ aba wele mi enyanan anyi okuha ilinlinyi ana ka anyị nan asman ki imejuan ene ere min asali anyi oku ha ho wallaban dani okuha okuhi oku aba wele mo no oku ha ana ekwughị chiọrịn ọnọdụreke ọjahụ na ọjahụ ọka emalụle dari gọdịn ridwanu hazanatuha waljarri ahmadun asị ụha ọka emalụle dari wa mụkọrọ ụkọrọ ọnụwame agubi ilihiwa anaika malaika na ahịrịdwa ọnụ malaika na ika ذاك والجر أحمد أنك كل أنا إكاي أولي وارا يعني أنا إكاي أنا بنبان أنا أحمد يعني أنتم مولى صلى الله عليه وسلم ومولى ما دايكا أنتم مولى صلى الله عليه وسلم نبايا وابن ذاك والرحمن ناشيوها ومولى سبحانه وتعالى أنا أنا ينبا أنا الجنة أنا دان ذاك أنهارها اللبن مصفى ومن أصل

والطير تجري على الأغصان آكفة تسبح الله جهرا في معانيها أقوى الطير تجري دولك نمي إيج إيروتي على الأغصان آكفة نماني نوتي دا وايو دا مي دا مونيني جهرا إني إيولي في معانيها إني إتمن sọrọ ini oke bamana ka ruwa awọ ka ye inu eh, mi na wẹrẹ náà inu mi ọmọdé náà ya mi e, e, subhanallah ẹ mọ ẹni mọrin lakin amma oye oni sana ika ye subhanallah oye mọ ẹni ya mẹ mori oye ya mẹ ya malki ya ma يأمرها بركعة في الظلام الليل يحييها أوكي أولا نايكا أو هليه يعني إليه أنايكا في فردوس إليه نايكا أو جنة فردوس أبا سوية إلساس سوية بركعة إلي أيقركا في ظلام الليل يحييها إني إتهذي لهم أو سوية إليه نن أنا إليه أبا نايكا ويسكا وموه bo bedo mu wahala bo bedo masoworen ewe ile hike nawe anaika abi oku ha eririnyi anu ya kare an oba ma ni sinan aho anyoy ka ohonon ya sumu kora etetere ana ndure ka oja hana okay ya zal ladhi ma kafahu zambu fi rajabin

fala tasiru aidan shaharu isyan oke awanaretu awanara wuhu go sabe shaharu som ahwa awe badahuma awawele mele ewana awawele mi roja bon shaban ramadan awe fala tasiru aidan asura za asura na wa korea shaharu isyan do rabu wa anaikai ohwa anaikai wa filio mori subhanahu wa ta'ala واتل القرآن وسبح فيه مجتهدا فإنه شهر تسبيح وقرآن واتل القرآن واكو قرآن وسبح فيه لوام سبحان الله يومرينا مجتهدا لوام صوره

anaike ọba manisi wakọdụ warọda anna hazi lanad tajiri fi gairu ahdud oke ara adọwe enila ikai oku honon owe esi dẹ̀dẹ̀ orosi ẹ̀ máa ń pa ọdún máa kú mọ̀ eke yin ẹ̀hún náà venesi eh, ahana ikọ̀ máa ń ve lowland ahana ikọ̀ máa ń nẹ̀tẹ̀ dẹ̀ ìka òzizọ èsì ẹ̀dẹ̀. dọ́kì kọ́lá ibùnú kọ́yìm ta'ala ibùnú kọ́yìm umuri mayamba oka fi nuniya eni ubenlahi nuniya anharuha fi gairi ahadu di jarat subhana mumsikuha anil faidani ok anharuha fi gairi ok okuhu eina aljanna fi gairi ahadu di jarat evinni ahata evinni orusi esizi yani subhana umuri onon leban mumsikuha onozan anil faidon ene kaye asok asoman aso asinyono aso sinan wa hana ikaye umur subhana wa taala o se ko sinan amma ku mereka wele ku ana oku hoya dana wika anyete ana ika o mo ni banete doku ono be tere do kahine tono amma oson non umur subhana wa taala onoza ka asos asosin na hasana ikaye ewe hana ikomo zwana wa ta'ala o shako sina ana sana banai ni ile yo mori zwana wa ta'ala wataala mo zwana na ta'ala iso si ono ome ona me ona lure kai e, mo zwana wa ta'ala o me isko na sozo e, o ma kare e, ini rai uzai marra ala qaryatun wa hawiyatun ala urusiha abika asman kere aga na kai e, marra ala qaryatin o par kokoro ho kokoro non don abika e, ora jeburu qala anna yuhyi allah hadhihi qala anna yuhyi allah hadhihi ba'da mautiha lewi kai o e, musbana wa ta'ala o memenyan ware ma hisanan kwete o wele mono man ra jeburu فأماته الله مئة عام ثم بعث دوما سنا وتعالى دومك أسسو إلى يتهي أول من نوها كوتن دوما سنا وتعالى قال كم لبست دوما لك أكو يوم قال لبست يوم أو بعد يوم ما مكو أنيا أريكا أكو يتجي أريكا باينا أكو يتجي نعم سبحانه وتعالى لك فانظر إلى طعامك وشرابك لم يتسنى كان إصالة أتي إنيو إنيا ونفسة لم يتسنى أبرا يعني تسنو change يعني ويلي أناني إني وامي ساينس أني وانا صالة دوني تو أني منيتو دوني ما سوا because of the action of bacteria esonon onomori onaman tete ati enyonon ẹ̀rẹ́sì preservation ni ọ̀yọ́kùnrin ayẹ́kùnrin preservation ti ní sa ààyùnmọ̀ náà mẹ́ dọ̀ọ̀nàmì lórí ká na sára náà mẹ́ àmẹ́ 2016 dáa ka o mẹ́kù bá bá by 2018 ọ̀rá expire amma umar zana wata ala son wana man tete ebe ebe kano ebe ko hin kano aka akoka jot no ko yan e na ma sho te o me titi yan da na do mo le wa do ho e so na do te for hundred years yani there is no action of bacteria it does not become sour the taste turn over o he ko benyin pure water do mo sho le ten o na me pure water tete da ko mo hwen we ko ewu taste na we dey be why and we uh, uh, amurmur sana wa ta'ala ono kata inni oyimisan inna allaha ala kulli shay'in qadir yumur sana wa ta'ala dako wanzur ila himarika kani kete anai kaye wa shana numur sana wa ta'ala oyi mɛ numu sɔnna wa taala wa najara ka ayatan lin nas numu yɔ kɛrikɛtɛ awɔrɔ ka ye asɔnni buwon kɛrɛkɛta wòle ko hɛguku ni amada kejejɔ ekɛrɛkɛta ejejɔ all decomposing ejejɔ all bubahinitesun lọ́wọ́ sọ́nà wàsàálà tọ́kù wọ́n zọrọ̀ ilẹ̀ ìzọ́n kẹfà nù ṣíwá tún mọ̀ nà tó hà láhàmà ká ní ẹ tó kọ ẹ kẹrìkẹtọ̀ náà ma kọ́ ọ̀pẹ̀tẹ̀ bí ma dísù yẹ dísù ba فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير ìjẹ́ ọmọ nrá ahúrẹ́ ètò ẹ̀yọ́ lọ́kà máa ẹkọ̀ mọ́dún náà wọ̀tàálà ọ̀nà oníkàtà tẹ́sọ́ àbísáàbẹ̀ rẹ̀ sùn yẹnu mọ́dún náà wọ̀tàálà alámàní oníkàtà ẹ̀yìnlẹ́hùnún díẹ̀ rẹ̀ káì ìsọ́rí ọ̀tẹ̀tẹ̀ for hundred years ẹ̀yìn ọ̀tẹ̀tẹ̀ for hundred years ọ̀bàrà yàní ana nke sinu muri ọkọ mẹ ọnà mẹ muri ọnà ọnà ọyọ nyukata ka enyonon oṣia ihe ọnà daika ewuzi na ata ewuzi na olosi ẹwà e ha na ika e, ọ ma ọnà ìwà nẹtẹ ẹwà ha e na ẹyẹ esi izi dọkà bẹ ìdá kọọlà kọọl halhada mumkin ọkì jọdọ na kàrẹ ọkà kàyẹ ilẹ ẹnu na owó sí kàyẹ enyonon osi daisa kàyẹ ilẹ ẹnyin nẹ ọdídọ ọsì jin. أوكي فالجواب نقول أوكي أهيل أنا مكاي نقول لا لا نتحدث هل هذا ممكن يما يما كاري كاي إلى نوبوسين بل صدق يا كوي ليلا وأخبار الغيب لا يمكن أن يراد أكوي إنوبي أنا كاي إنوبي إسانا كا أو تاوين لا يمكن أو وزكاي إنوبي بنا أو دوالما so ẹnu nọ bẹ ẹ lẹ anáyíká yẹ eworo ka ozo husan nabi sallallahu alaihi wasallam aka kai umar subhanahu wa o chi win sama na iko guretesu na yab sulaili ahir ara hodere ma doka ana ike ano me an ye me ba de me kai umar subhanahu wa ta'ala o o me me yani at ọ̀nà ìkẹ́ ẹ̀kọ́ kó ilẹ̀ ìlànà wọ́n lẹ́ na kó lò kẹ́f dáàsí ìsì kọ́ mẹ́bà yà wọ́n lè mà sọ́mẹ́lẹ̀ ọ̀bọ̀ ọ̀yà lè an dàlù múrò gẹ́f sàbí tàtún fẹ́ kùrán wọ súnà àgókà ẹ̀rọ ìsọ́nàtẹ̀ tẹ̀ ó yẹ yẹbẹ́tẹ́ inú kùrán àti súnà fàlà tásàl mẹ́tò hàzà sùhàl àsúwèé ìsì kọ́ mẹ́bà àsúwèé káyẹ̀ ẹ̀rẹ́ náà wẹ́rẹ́ káyẹ̀ òmúrẹ́ màá zọ́ mẹ́ يعني أنا بل قل آمنت بالله

dɔmɔ sɔnna wɔtaala dɔra ka ini ɛŋɔmɛ ɔsa anayika ɔba vɛnini nomori a ka kɛ wafakihatin kafeerɔ ale b'a ni ɛtoto anayiki ɔrɔ dɔk alfakiha kullu ta'ami aw sharab yatafakka bihi al-insan ono be oyere atoyihu anayika azena shango me hunan li anna ta'am wa sharab yakunu ahyanan dururiya mu'tadan la tatafakka bihi aga go ka anyi sare enye ozore daika en ka tawon ozore daika bolio agube ka ora become necessity ora be en kata kawario ayo ko anu ke na nwaade na da anyi sanyi ahona nyi do ruo oiwo nu wehu aba wesi enjoyment honan oda enwaado fiwa la daka awi ochiti nim ọcha na ni ma awa ọdụ ewe agwa eba ngoro wee be ewe wa ka me ito na wee is we are not enjoying it amma in aljanna eso no wa lela eso ya ya na kai e, bola enjoy an yani eba no da e, re da ka agwa wa ibete isanyi jenyi dure kai a sanyi we oyiko oyiri ọnụ nwari ebi ka boze weyin amma eto katanwu weli so wari duru ka ah, awu kono nje wasu ti zoda yan natural ya ya ni rice wewe honu kan anu ndoke amanu nye amma ina janna e isori naika odabare isori e obe naika enwo mo obe yani inu menyenyi ono obe inu tajidu tajidu hadhihi alfaqiha

في كل أوقات إنا بما ولا ممنوعة أي لا أحد يمنعها أن ينوي هنا أكون يوم صالح ذا كنا قوي أقوك أيان كنا هندك كيمو تسكتاره ẹ̀yàn lẹ́yìn wíyọ́ ẹ̀yàn lẹ́wọ̀n àgbà káfíńmán káàbí ndị náà nìyàn lúwẹ̀ rí máa ń gòrò nínú gbàjọ́dà wọ́n yani sɔɔya e e n'a ye k'a ye kotofu ha da n'i ya yani ɔ manu gɔrɔ wa munnu wele jɔ kɛnɛ dɔw manu ka bɛ o de we da ye k'aw do o do tɛtɛ o de we da ye k'aw jɔ do y'a tɛ o de we da ye k'aw jɔ da ye k'aw jɛ a zɛ ɲɔgɔn n'a ye ka ɔ saa sisi na jɛ nɔ yɛrɛ asuma kɔmi saa sisi na hɔnɔ n'a ye k'a ye e jɛ wa hɛrɛ tɛ don ma hɛrɛ ti k'aw la juma golo da ye k'aw wele disikaw ka ɛ mɛ mɔra a tɛrɛ hiyɛ da n'a hɔn ŋun lɔn a ma ɲi na jɛ na ma ɲɔgɔn hali nɔ. maani jɛ kɛnɛ wee sisanon esanon dɔɔbɛ dɔmɔsɔnɔ wataala daa sɔrɔ i ka a hannu sɔɔri na na jɛn na mɛn ma ya tifuhul insan mina samara tu dani esa na ika ɔza aje eni sɔɔri na ika ɔgura tɛ hata inahu iza tahal insanu samara wahiya fɔkɔ talla algosno hatta yakunu baina yadayhi bidoni taab ijodo omana oban kene duwono manle kaye etutonon ogoro anai kaye wata nuwa kene do jan eni kawa muhala eni ka tana ma wa fakiyati dunya maktu'atun tati fi waqt duna waqt awele en furuti ne honan banna jumono ta ko kura baba kuri kuri kaju dore kaye anu mai ana kaye esanan ebainan amma eko eh, yawmal qiyama eze eh, manu nyiranan amma fil ahira fala awere eko yadire ma enyu eh, mana kaye sayanan awaje ana kaye banyu mai onusire danyu wasa ana kaye o tuwan yani mon wezi jokene umono isoriano aseren ah, دوما سبحانه وتعالى لك وفرش مرفوعة أي الفراش ما ينام عليه الإنسان يعني أوكي وفرش مرفوعة أتصاص ونايك مرفوعة أمان قرابة هي يعني أنه تصاص ونايك أزاس ونان دوكي مرفوعة أي آلية أو نبا ولما كان الذي مع الإنسان في الفراش حور الأين ọkọ mere abe ịsa أو ọ ya إني ịnị sọọsụ ọ aw hurul ay amma jomo zona wa taala ija kala sasa na lok sasa wa na ke awna oh, ba de fenyi ina ralbawa dak al fursi hunna anove anyene anaika az abaso ya anaika ebi ashabul yamin jomo zona wa taala yani sasa anaike amani sewa anaika eh, marfu'a ba kura ba ahịrị dara nke sasu ọbịa na igai ọwa na bẹrẹ tẹrẹ eje okwu asabuli emi eje na eska na here dọrẹ kanete enere a here dọ kura ba here nomozo na wataala dejuwe ine onyene anaika ọba bẹẹ ni eje na ni aljanna na nomuri ase ka aka inna anshana hunna a. ebe abare ma tun nasa unan yana insha'a da bare mani mawaitowa yani ai an sha na huna insha'an ajiba gariban badi'a yani ebe atuna en yana anaika unnun ohimi yarin dada le asologan badi'an di mulkuna wa ta'ala da bare mani mawaitowa ana nokwa fasara hadhihi al-dam uh, la ruhani

khalaqahunna halkan jamila ọmọ lọ́nà wàtàálà ọba túnẹ̀ ní ọ̀ẹ́tọ́ anáìgáyẹ̀ unúlù rẹ̀ wọ́n wà rọ́jì ìlàṣẹ́ ìmà dọ́kọ̀sọ́nà banaba nínú ẹ̀sánàìkáyẹ̀ àrídìrà mọ̀ ìtọ́mẹ́yàn dọ́wìdì yẹ̀ níka ẹ̀nà dẹ́lẹ̀ níka ìfánàrọ̀wà dẹ́lẹ̀ de enyi ina rohwa da ki enyene ne ana iko mo na taala a ka yani ya iko be asabul yamin ana be wan nisa dunya ana be enyen ne eh honon idza sada zawaj bakaratu zawj la ka sare ka awere enyen ne honon eje wale ma ma ma omen dana ika enye na na ka ilo ono onye na eja ni bi adam ana ika e enne mu koro ila enne me ina honon eku yo mal kiyama umul bana wa taala do wale matinyu wato enu una ilinyi ana ika e ebe me bi ina honon e ebe me ko ya ọ̀nà wàíkà ọ̀nà mọ̀sánà wàtàálà ọ̀nà kàkà iná ansha na húnna ìṣáà húnna ìnana ibà àwàrẹ máa túnà húnna afúnmanka húnna anáìka ẹ̀ òhì mẹ́yàrin ọ̀nà mọ̀sánà wàtàálà dé mẹ́wàá ka ẹ̀ ẹ̀yà fàjàlá húnna àbùkárà dé mẹ́wàá ka ẹ̀ ẹ̀yẹ́ lẹ́nà virgin ẹ̀rin asúnka ẹ̀ ọ̀bẹ́ náà ẹ̀bẹ́ ẹ̀bẹ̀dẹ̀ kanyọ́wọ́dà ana ndure ke an hadisa na ke ahono wa aisha be anna rasulullah sallallahu alaihi wasallam bala taran to moli atatu ajuz min al ansar an onubo eni wetua eni onyene an ansar faqalat ya rasulullah doke wonto moli sallallahu alaihi wasallam adu allah an yadhilana al janna baduan do moli kai o moli o me kama una al janna faqal don to moli kai innal janna awari al janna la yadhuluha ajuz onubo awanwo yani onye no eni en riwaya nye desu ni na don to mori sala ala sala da wala ma to kana kaya kaya ewe enu na non yani aba bala ma bala o gbe do sala won ono me jono ijo ijo maraka on to mori sala ala sala da na ku sala da wen ila aisha do tu aisha fa qala da aisha doke laqitu min kalamika mashaqqa wa shidda ila nuka ijo mere nan ezama ana atire katan fakol laka inna zalika kadhalik imma ka wa awameben anna allah iza adhalahunna aljanna umuri ana likai ameka enna aljanna hawalahunna abkara do muri barawa dai ka vajin even hadith na imam tirmizi adaben sahika enyanna anaika ewa ngunni aljanna yani ozori yawen awonu bawen omozo na wa taala oba barema barawati nozori ana ndo mozo na wa taala daso daso ka aw awele enyenna anaika enuna janna bo ozori yawen ozori yawen onu ba be dara huna jana ite wanoro e, e elefan ore nye wachako ababara urban atraba yani ababara onyene anaika onyene nun osirawa atraba daika ini irai ozi omani na ozu orihi dɔki al'urn almutahabbabati ila azwajihinna ɛnna bɛ ɲina n'a yi ka ye ee siriya bɛ ni wa hadha yadul ala kamali mut'a an takuna zawja tatahabbabu ila zawjiha o ka sɔn na bi yani o yi si an o ye gun an n'a yi ka ye kamali mut'a ɛŋun mɛ an n'a yi ka ye ezinihinna aljanna b'a mɛ yani ka ye ɛnyɛ nɛɛna aljanna ɔnyida abu mɔnu waasi kanya. dɔwɛrɛ mare ba bi ni asman ka bɔ asman ka ye ɛ nɔrɔ ye wele ka ɲɔ da ɛ nyɛ na ina janna lamya he ɛ ne meri so wɛ ana mɛ wɛ ba wi ne he da nyu mɔna ye ka ye ɛ bɛ fi ni service ayi ko ile na ita umana amma ya bela ya fara waka sami da iska ya mu ba ba a gaba sana ran kata yo ko wi ne because in aljanna mmụọ na nwata ala eski anyị sọ na ịka ya ọ ma ahụ anyị na ịka wa anyị ne aljanna ọ nọ ndụ reke eso nnukwu mmụọ rịọ isi na aljanna aha na ọrịa ya ni enwu ọ nọ ndụ reke ọrọ ma sọbọrị dọ amụkọrọ aljanna asọrọ ya hụrụ anyị na because anyị abanye ahụ na nwa mma na-ere ose ọnụ onye na ahụ na ndụ rere ka a ah, wee bi n'isi ala nkụ ji ọnọrọ na ose na aljanna oje na ka wọ beure ọsị n'ọsị wee pụrụ wọ kwọrọ wọ ka kene kene nyi zuru ka na akwụkwọ ọmụkọrọ da na aljanna ekwe ya ọ mebede ya bụ nna ansha na ahụ na nsha a ọmụzọ na wọtaala ọwa abalị ma sunan dị otinye ara nyona nyina ina hanan mona taskata ngobde o mission na do awrare ah na nyowe ichi ah no no le danya do le ka an kanu fa mana ya pe mina jana eh, eh inna ansana hunna insha awale ma nyana non e tinyo to ara huna janna anaika e do mo mona wa taala do me ka onyana na janna dewe ira e, ya bebe anaika e, e o son le be rasan do ka e huna wele e yana tawira we kwele le du le ka aye awale ma man bani bamini no le amma ina janna ebebe ana ikaye abinyoro sawawa أوك إن الجنة أمرنا وتعالى أكو ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون أن نار إنسانا إكاي النيسي يعني دو بينين إنسانا إكا أبناء كاكاي إنسانا نيشيا أنا ندرك إن الجنة يعني enwome anọdabame were enwom na nọjanna ọyatọ ya enwome na hụnan ana men dure kai enwome na aljanna doro kapusa ni na aljanna eyatọ enwome me baya ọzọ nya nwu kọmpia na na nine hụnan e onu asemelo ni kawa hụnyan nkari da abisa na akọ gata da abisa na ika wahala ebe ebe kukunyo ana dure ka ewene ewetinal janna yani umu o me hine ko wa me be na onon ma ka me mu makare baba go ko ya oyego e na na ka ejenye wa na mu ọrụ ora to antum muri sallallahu alaihi wasallam akal mu'minu fil janna quwwatu kaza wa kaza min ar-rijal awere ko muri na janna ewa anu kata ala kaman kaman no noro kultu ya rasulullah dum ka antum muri sallallahu alaihi wasallam aba ko le la ko antum muri sallallahu alaihi wasallam an kala wonu kata aba wa me antum muri sallallahu alaihi wasallam qala yuti quwwatu mi'a aba so kata ne chayo <laughs> Allah <laughs> na ma ka mis ka mangwa go ku bi na sana ana ile ya jina fa so da ana jiro ka na jintu su awon ku awra su da na ne da ya yani umu subhanahu wa ta'ala ba na si aljanna no dure kai ini aljanna e sonu wa ayu hadisa na ka bi sayyid hudiya da we an nabi sallallahu anna nabi sallallahu alaihi wasallam ibaraka nabi mo ni kala ka idza stahil mu'min walad fil janna aw kujoko mori o wozi ini aljanna kana hamluhu wa wada'ahu wọ́sínú fi sáàtì kama ẹ̀ta ìdúrẹ́ka òṣèlú òṣèlú jẹ́ lọ́mọ àbániláwọ̀ ní aráàmúdí ojú ọsọ́wọ́ rẹ̀ lẹ́lọ́dì sunan tirmidhi nga se enyi eh, ses ka wawan wani na wani na janna obe tuwa ana nure ke Muhammadu na wa ta'ala on be juwa maka na ansha'nahunna insha'a faja'alnahunna abkara no mulika urban aka urban o mi ni enyenenen eh, enyenenen eh, na e kai e, e, esire owen ibi ni nyɛ nɛɛ hana naa kaa ìjɛni bi ne du fɔ kaa nyɛ naa hɛn wa sɔgbɔ naa naa kaa wa isu yɛ ba na wɛrɛ ba hɛ ba ana urban wee siri ya wee ni poro naa kaa dure kaa ɛnu wɔta ìjɛni do uh, wa to hɔ naa kaa ɛnɛ ne ba sɔ da wɛrɛ sɔ kaa atam ɛɛ ɛwɛrɛ wɔtɔ ɛwɛ nyɛ nɛɛ naa kaa ɛsɛ nyɛ nɛɛ nɛɛ hɛ nɔ njɛ nyɛ agogo wee du ya ɔna sɔ dɔ wee ku Ọ̀gbọ̀n mọ́tò náà wọ̀ tààrà enwonyen ne anai ko mo na wataala e o me hinni e, e, aljanna yani qasiratin tar anya na na kai e mele ta sa hebe yani ne kan ita rasa da anya na na kai deni ni sire yawe nu mo kai anya ne sire ko sa abisa na o hinni aljanna wana go ana dure ke ene eh, hinal janna hono eh, dure ka enwo eh, me wono do we yetetere ne ko nyumere na bo ono muri aganza nzatu ya si doka inna sabal jannati al yawma fi shughulin fakihun fakihin umar zana wa ta'ala kawala na ka inal janna e ni sana ko do we ana ka e be ya me women هم وازواجهم في ظلال على الارائك متكئون ان يتسن ان اوه ان e aga bed na ga onye e. nwa mene ma nbe nwa ire yana me wo hira wa lahum fiha faqihatun wa lahum ma yad'un anyewa etoto anaika e, e. e irenyi renyi enen nezi wa lahum ma yad'un ati abisalen ne claim kai isanu ne shi go ebe na eho ya na ewuro sewa man ya ta eson we lesi we ska we aho we we aho we zu toku we toke ve mu hala na edu of the ka anke so no ira we anyi already prepare one ana ikai wa manu zekene ba sa ba nule ke enewa saako kwenye wa salamun qawlan min rabbir rahim asana we oyeha yani salamun qawlan ga oyeha yani le hunu bo muri na kai ono bi umuri na yamba ono ndure kai anye kai okoro aljanna na wezu na me eko hiyo malkiyama ido da nyanwu me ono bi ene hononi agbawo ni nke ya masowore dị ya mkọrọ wee si enwenye na anaghịka eze enyu mụ anaghịka ebe sizizire so e, enyu mụ anaghịka e, awa asị ka ahụ e, ka dewa onye na ide ụlọ kawa nyisa ndị wedu kere enyi savis ọmụrụ na agha aka wala hum fiha ya mutahhara yani anyewa onye na anaghịka onye na mutahhara benin ni porun onye na na ni yani ka umano mona ka enenyi nine sababu domo zona wa taala domo na shawe anoika ano mo ka agobe e, do me kai azen e, ne pengu ya oye mukoro ida sira do nyang aljanna enwun mornin ya ni enyere ozuzo a bisonu wee si ana ikaye oriniri jenina enyi enyere ana ikaye a si bere hononu a ti bere omofa ọ̀nà lórèké ọmọdúnà wọn wataala, ọmọ ìjìwé ẹ̀nà wa ń jẹ́ ọ̀nà lọ́kà wọ́n sí kọ lẹ́fẹ́ iná takọ̀ rọ́bàún ilẹ̀ jẹ̀nà ti zomaro abá dàrẹ́kítẹ̀ ni abá kó wa ẹ̀nà ìka ẹ̀ ẹ̀ ní ẹ̀yẹ́ wọ̀nyí ọmọdúnà wọn tààrà yàní alẹ́ ìrọ́jà lọ́wọ́ àánú dọ́kítà náà hẹ́ àwọ̀nyí ọmọrin yàní àṣíròtù takwa ọ̀nà wẹ́ họ́bùl jẹ̀lẹ́l ọ̀nà wọ̀nyí ọmọdúnà wọn tààrà ọ̀nà chẹ̀tẹ̀ wọn then wal amalu wa amalu bi tanzil do wa mu koro uwe anaika e uwe ne chete anabu qur'an wa rida bi qalil oiche onu mo dona wa taala onu mizanu jewo ho ayo hinere esunu mo dona wa taala o mizanu wal istidadu li yawmi rahil duwe tinyanwo oijesi ya ni wee tinyenwu ekwe anaghịkaghị ụgbọ ahụrụ ehi hụ na ịhụnụ duwa ne ahanaghịkaghị ọnụ ọbịkwuten ana na wala ka abai daiman ba wala ka yete nya wes kae enwon numu na wa taala ono mane juan kae eba nye enwon me ilirin ana ka weti ni aljanna kọlọ nu wee sko se wawe alanyi ina honon o ma sawri pore kono nyodo nyanya ore wele nyi e ko yo mal kiyama ana ko wa huna janna o mu ame kọlọ nu wee sikana se wawo mu na me kaya wa nyanwo an ni me me ba nwo ono be kai ya sa son to mo sallallahu alaihi wasallam ana me loke fadun naka fasna ma tuhibu fa innama gadan tahzul zari alladhi anta zari'u ok fadum na gaba na ọka mmiri ọrịa wa mụkọrọ wa mere ma so hebo ọnụ eyize wefe na mago ka ye godan ọhụọ ta sudu zar ụwa harvest ụwa kwatutu aleve anta zari un ana iga ụmụ ina hụnụ ewechire agawa ọnụ ka ye ya chere etutu ọyịla di ya ha mụntụ mụrụ sallallahu alayhi wasallam di ya masalatu ya ọhịgo ọ̀nà ìdọ́jà ọ̀nà lọ́ka aláìká rọ́sù lè sàlátí wọ sàlámi ọkọ̀wé ètò ìwọ́n tó múrí sọ́ọ́lọ́ alẹ́sàlám àsàlátí ọ̀yọ́hàn máàmì ẹ̀wọ̀n mápa wọ sàlámi àti ọ̀yọ́hàn habibul ilahi ya ọ̀rọ̀ anami yàní ọ̀nà ìka onímísí omori ọ̀nà ìka ọ̀nà yọ́ ìlẹ̀hù inadan doki absiru absiru qad ja'akum khairul anam hino ayo hino bawo ni kai ole betu ni ni ona ikono nyo ila hunadan doki absiru absiru fa nabiyuna rasul salam ayo hino bawo ayo hino bawo ni annibe ono ba nibe na kai oye ha ora oseben nabiyu salam ana ko ni la nabi ayo ayo na tawel bil qudwati alimna lele oysa sa ozoin بالقرآن أرسلنا لا يكرر القرآن أصبر يجزي sakawa onin ke on to moliya na ya hama ni ya masalatu ya ini abu mai naam doke yani umuzo na wataala kawela na ka enen man nyangwa do mori awa ko wani aljanna zumaron da kini lagwawe mrenda ya ine akwen na jana ile rago rago mrenda ya wa ine rago boro anaika eva ini group dia na jana no نعم سبحانه وتعالى لكن حتى إذا جاءها فول الجنة ما نبين الجنة إنما نوان وفتحت أبوابها دانا أذان وقال لهم هدنتها دوري كاي أنا يكون شيء ملائكة نجيب الجنة دا كاوا كاي سلام عليكم تبتم يعني أيهو ويتونني ومقالا إذا وكل لهم فدهلوها خالدين وانني دواناينان ìjọna olùkúrẹ́ káyà kaka wakọ́lá alhamdulillahi lẹ́bẹ̀ sọ̀dákọ̀nà wàdà wà ọ̀rọ̀sìn al'arda na tabawa olmin aljannati haisun nasha ìjọna lẹ́kọ́ alhamdulillahi umar da ọba mẹ́tìnà náà kaka alẹ́bi sọ̀dọ́kọ̀nà wáádá aná ìkọ́rọ̀ àkó hílẹ̀ ìlà yàní ọ̀kàtí sáná ìkọ́ mẹ́ wà àwòrọ́sùnà àrùdọ́ díjogbo tí ìfẹ́ náà dẹ́ra ẹni aljanna àhánú ìdè fanima ajọ́rọ̀ àmìlín ọ̀dọ̀ lọ́dọ̀ kẹ́nẹ́ ó tó sí aná ìka èyí sí yàrá náà ìka ẹ̀ ẹ̀ ní ọmọkọ́rọ̀ ìlà ẹ̀ ní mẹ́yìn náà Ah, nure ke en sana ko mo zona wa taala o be si si ashabul yamin do mani hata da ka enyen anaika o mo zona wa taala o le tenji taiwa anaike onyen nonon awa sirean onyen nonon dure kae aika ona mere kae isabo oba no kanishan dɔk wa tafalu kullu ma yujibu mahabatuhu laha ɔba ma bisa isaga na ika ye ɔba mika isa ɔba ɛmi hɛnɛ na ika wa qalilun ke inɛni ɛhora masori ka ye ɛni ehinɛ na ye ɔnu wɛ use bɛɛ dɔ ka ɛwɔ bɛ na ko hinɛ na ye ɛwɔ bɛ na ka ye ɛwɔ bɛ ka kɔnɔ hinɛ wa amma ene nyene na nna ba na masawari kai enna bume se na enyangume de isana isana ba me kai asobe niri nodu enna ba men doka atroba ay ala sin wahid e ba ini rai kunya la tahtalif enenyi oije nwunye dara nyi kai paine arhum fasirun daka ilai anaika ebe a inan onobe irayi 33 years yani a benyane ana iga ebe ahun aljanna ebe oh, uh, a ini irayi ana iga ye irayi onon inni 33 years owe hunaba ọrẹ bìrẹ hunaba ìdúwẹ̀lẹ̀ ka nyẹ́ nínú aljanna wà á na ní ìrẹwà dúró ka nípa ní ọ̀nà àrùtà sí lọ́kàdúwẹ̀lẹ̀ ka ẹ̀ àti ìka bẹ́ẹ̀ sèbójú bẹ́ẹ̀ náà yẹ́ wọn àhùtà yẹ́ni ẹ̀rọ àhùtà umuri na ba da yawan yan mukara ana ka o za san un aljanna na lo mo sona wa taala de juwe ka elema nye esana li ashabil yamin ala laika ye ani e, wal yamin ay zalika al mazkur min na'im min nafs wal badani li ashabil yamin awe isana ka a ah, mo itamayan en enwome enai anai kai o hino dai anyi enwo ma nai kai ino chenwo da kenotin dan enwo ma nai kai yani da ya onye be hine ok enwo mo non yani wele abira ha ko anya na ma fani ya chan dan ya nai ka yani ino ino wala aya we hine ok ayo non ati o chenwo non liasabi asabil ya nai kai enevi ani wale enere kai amani tinyoten daga sullatu min al-awwalin wa sullatu min al-akhirin awel enwuri mi elenen eneroro ene ebe papa ana ike opara hu den lero ene azadele man ha ulai hum ashabul yamin akawele ana ike ebe ne wala allazina hum fil martabati saniya ana ike ene inu dipowa awel ana ike papa onawe asabikun asabikuna sabikun kaka kala allah ta'ala fihim umule na ba ka yin lani ka sullatu min al-awwalin wa qalilu min al-akhirin en an roro inu mona para we amade we yin amma awere ashabul yamin iragwere na ikaye en eroro inu mona ike o para hu yandere bi jama anaika en roro inu mona ike abana ben ana ndure ke asana daraja eba anaike anyị ya na ka na janna anyị asabikun na sabikun anyị era na ka e, era akwọrịdị e danye aza anaika ene batụrụ era na kwọrịdị e aron ọnọbi asabul yamin na ọmọ nresko sire nrinyi anaika esi jiwe enwome ọba bẹẹni ìjọzọ náà ọzọ wọn. an ni ka kaka oyi kuwawe ana ikomo suna wataala an ma na showe agobe domi kaye o ko kaị kaye a ana ikaye ukoro izabin da zenni

ya he mo sona umuri na wa da wa me na ka ihe mo baba umuri na wa aso pa wa je wa inshallah ibe ri ere anai ale so boni o Naam, aka yenyi maana asa sawa tutafasi rowa yani page 208 abi 308 mea nawe. Mhm, weka ya unale kuba chihweme. Naam, okay. Onyi mama aka imekwa banwune a wa huma sabul yamin ilai simple sani ere. Akwa sabul yamin ma sabul yamin Ale si faamu litaazim usile na ka ọ wee leen litaazim o ese mekai isonon ọnụnụ ban wotaazim ati doo mekai isonon wee o si biko mawel ọ daa wee dị ị nwere ka ọ ya ngman ya. Mịn haali enere eni anyị manụ adoro ka manụ waa e sebe wama hiya haluhum wara isabai kai e, oba bilayen aynesu e ina hanon dead ni shed ten daga fi sidrin mahdud ay hum tahta ashjarin nab eba e, e urubi ochana he sidr amagaria alladhi kota shawqahu anaika arada iki anaika oinan oh, قال المفسرون أرهم مفسرون يعني لك والسدر يعني سنة هي السدر أنا بشجر النبق أنا بأتيا مغاريان wal mahdud yani mahdud alladhi huddida ana wana kai ala da ai kuti ya shauka ala dikiyan wa fil hadis an hadis kai anna arabiyan jaa ila rasulillahi sallallahu alaihi wasallam an yana ba wana kai ton to moni sallallahu alaihi wasallam fa qala ya rasulullah zaka won to moni sallallahu alaihi wasallam inna allah ta'ala zakara fil janna umuri wa mu'tamainal janna shajaratu zi sahibuha o chana kai wa kwan kwada tu alnai ke on on aljanna yani ni hinal janna oto na malaika awa kun kaza tuwa yan tuzi sahiba fa qala wa ma hiya laki hisabe qala as-sidr lakon wa sidr fa inna lahu shawqa aguko nyike fa qala rasulullah sallallahu alaihi wasallam don to muri sallallahu alaihi wasallam da ka ka alaihi sallahu yakun an ke bo muri an ko muri ka fe sidr mahdud yani in ay magale na kai ara dikiyan ko yani haddada haddada lọ́hù ṣọ̀kọ́hún òmúrí ọ̀rá dikiyan ọ̀rá yẹ́rìkìyàn kò lè fàjá alamakana kó lè ṣọ́kàtún samara don mẹ́kàí àhóníkìyàn dáìkà ẹ̀tútùwà kò ìnanin wà iná samarotin min samarotin tautik and isnain wasab'in launan minata'am ok usuhu yani inni ahana iga aman tuke ihuran yani ọba tuye ọhusuwa na iga ọ ní 72 ini àtẹ̀lẹ́rẹ̀ ma fi halonu yasbahu ahad ezenyi achere anaikai obe na chere sa not anyi agha inni arwa ina nake yani salaf a zugmo kumi ina na fara wala mani to yebon to mori sallallahu alaihi wasallam yani ma idan nan ki haki masu hadisa nan jin to even dok watal himandun yani huwa shajaru bakin la yazun ono na ike huwa shajarun almawz ono be ocho ogaden wa mana do kutuma mandud yani ay mutarakim ono bi ko woto tura won qad nudida bil hamd min asfalihi ila alahu oko manito yani ere oy mani ze isuhu hore obatan nan we ba dure ka yani wero gede dure ka ba woto hore obate do wa poro do wa helana dak wa talhin wazeli mamdud ay zeli daim wazana wuwe na ikawa na pon bakin bodi te pon la yazul enyu monaba beta wala tansaha ucham oyawa kuwo no kole ebi asman ka wera chana na ochana nyu ija yamma ne wuwe no do nyi yokole lianna aljanna zillu kullaha au ka abal janna abanibi uhuhu la shamsa fiha ɛvɛnyɔ inan ɔnɔ wɔyi kɔnɔ mɔsɔnna wataala ana kaki la yarɔ na fiha shamsan wala zamharira e ne weere ɔye den ne ne weere hunne ne ana yi o hunne la seju. Yana yanadɔ wa ina janna do kahi azaw ɔdɔ wa ina janna dɔ kɛ ŋɔnɔra ŋɔra sako fil hadis ini hadis inna fil janna innal janna shajaratan anyate yasiru rakib fi zilha ona tolesa oba rusairu inu wan miata am yani ilai etahe la yaftauha aw meta inan wakraw in shaytum akawaka ozewe wa zillin mamdud ona bi huwana kai mamani gananan وقال الرازي إمام الرازي لك ومعنى ممدون أو كتومي ممدون أي laza walla lahu ẹ̀vẹ́ni sana ikaye ọba aṣọ́kò rẹ̀ fọwọ́ dáim yàní ìwé náà ikaye bọ́ọ̀bọ́ ọba anápọ̀rọ̀ akọlùhà dáim pọ̀sílùhà ọ̀rẹ́rẹ̀ ẹni ọ̀chẹ́nẹ́n bẹ́ẹ̀nàpọ̀rọ̀ ya mẹ́rẹ́bì ní ta'ala na ikai wa wa ta'ala ona tunanin dake wama in ai wama ijari da'iman onu binyana ka ibe si poron la yan kote en muno wa se je yajiri fi kairi ahdud do we sin de zenyi ahata eni olosi anai ka e, ono we si juzinan قال قرطبي امام قرطبي او كانت الاعراب اصحاب الباديه اوكي ان الاربعين انا ايكا ان لا ينبه والهارو في بلادهم عزيزه ok اوكوها anaika ọ̀yìn ní ẹ̀kúrẹ́ ní yàní àǹhà okú ẹ̀ náà ní ẹ̀kúrẹ́ ní yàní okú ẹ̀rọ náà ká àzẹ́yẹn ọ̀nyú ìpàdé okú ẹ̀rọ náà ká àzẹ́yẹn tún ọ̀nyẹ́ ní pàdàkì láyàsẹ̀ lónà ọ̀nyẹ́ ní pàdàkì láyàsẹ̀ lónà ilẹ̀lmá ọ̀dọ́ nyẹ́ mutu yẹn náà ilẹ̀ oke damo katete rere aljanna anaika en enwo sababi enwo ma anaika ohinan wahi azjaru wa zilaluha anawika nyoti donyuhun wele ekure no no de nyoti eba me nyoti an dok wal miyai wal anhar ok awere enyi ati okuha wa jiryaniha ati oisi anaika ewesi لك وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة أي وفاكهة كثيرة متنوعة أواني إسوه أدوتو إلين لينا إكاي إني إني أتشيلين ليني أو إنانين ليست بقليلة الأذيذة أوكي ebe etutu anaike a ce an dome kai a zanyen na duban ya bala ke haguri le kama kana fi biladin azman kan mai ne kore na nai kai in yi oro an ne ce duri kai an ne duban ake la tankate kama tankate simaru dunya enyu mono wa fe jeda da kunya enyu mono wa fe da asman katu pe honon fi shita enu mogun o enu mo hahe wala da mamnu an ahad yani en ya ya nyanya qala ibn abbas dake abdullah ibn abbas ake la tankate iza dunya o kadhaba qawa je ije sinima habeta wala tamtana en selewe ya la min ahadin idha arada ahadaha akhadha eji odes kai atuto e, e najo ya nan saba ka kai eye e afujo wa fil hadis o kini hadis ma kuti samaratu min samar janna illa adam kanu ohra o ko ba je atuto eni atuto ina janna ake atuto sabare mare na han an atuto na janna atuto ayo na ika wario ohurata ana nune kon tumori sallallahu alaihi wasallam ya ko saladanyo mana tanwa ìjọra mẹ́ta ní sára náà dáṣà ibi ẹ̀nà òsì káyẹ̀ yẹni ń tún mọ́ ìsọ̀ ọ̀rọ̀ ìsọ́lá yìí rí kọwọ́ àtànúwọ́ ní sálà sẹ́mẹ̀ dọ́kẹ̀ ọ̀nà ẹ̀tùtù grape ọ̀nà àtànúwọ́ kọrùn májì àmúnà ọ̀yà ni jọ dọ́nu ṣọ́ọ̀bìnrin ẹ̀họ̀n lóòrẹ̀ náà nínú ẹ̀mà wà náà ta pọ̀ọ́rọ̀ dẹ́kú yọ màlìkì yọmọ̀ tù yẹni ẹ̀tùtù náà jẹ́ náà aṣọ ọtí náà nọ ọ̀zọ́ bá

أنك أو رمو أتتلت وفي الحديث إن حديث ارتفاعها كما بين السماء والأرض أويس كانبا أنو نبا لا إنا كان سما ونتيسو ومسيرة ما بينهما يعني سنة يكون إنا كان نبا هم سمئة أم أسي أنا إكا أزازي 500 years قال الألوسي إمام ألوسي ذاك ولا تستبعد هذا من حيث الأروج والنزول oke asọzare ka isanon onode ine oyi hiran atoichan fal alim alim ahar foko tur foko eh, oko fal alim alim ahar foko tur akli oke ero isanon yani oyi ero non ore hunni yani sana iga oyi eh, eh, ore huno ya yani tan tan hafada lil mu'min idza arada julus alaiha aka wa mani kaci ya es kono ana ana yato nan do mani sa bahire nuri ka bɛɛda na kɔma ne ba sɔsɔ na ne ba lu ma a yato na na ɔdaa wa na mɛn ijɔ da na yato na dɔ ma ka alal arɔ eke yan ma amen ala kulli shay'in umuri ono ononu kala da sabi sabi sabi rasun doke inna anshana hunna insha ay halakna nisa aljanna halqan jadida ya to ne na aljanna dai ka onno wa wawen wa abdanna hunna ibda najiba dibalen manima oyto ne ne oyto anai kai ohime yawen قال في تفسير ده كانونا تفسير ومعنى إنشاء النساء أن الله خلق تعالى أجزمين وأيتو أك إنشاء أمين دورهم تسا أن الله تعالى من النبابان يهلكهن في الجنة خلقا آخر أعطواتنا الجنة unnosa fi goyatul husn inni ana ikol ka hinulola bi hilafi dunya ya tayasman kai eme ayne fala ajuzu taraja shabatan onubo do wale ma baruzurihi wal qabihatu tarji'u jamilan ona ka ina hanan amato amman le kana ozono da diwi kana yani ko yamal qiyama wele banwe ka nyenye na na ka ina hanan we shenye na latanu wa ka me shenye na mewasan amma ana konye no no o mu koro ida don na janna o ma na ve na janna da bola because boy ni baba le ma tinyo in ansha na hunna in sha baba le ma tinyo de ri tinyo me ona me lawo ka adma ka don kan yusuru o se onu e lo ko de lo asu se he ke ona nyo na osa yani jawa amuri e o me ka wa mu koro ne don na janna o ku we dai ka we ska we le poron amma ina hannun e zama rawa ya jani o kai ko mori me jani no nyo were ine hannun onye ne ina honon dure ka e man na mozi cheyan a bisan wa se ma he do se ha o ego lugbe lo ka ona me lure ka ureska ona muje ba ureska wa nyosa were na janna mo na wa ala. an mai juwenye na yana aljanna da kuwa kawa eba a turoba ana ma aka miska man waya ba boka anya because miska ma kubiya na sarar fajin mumuni ke nyele na aljanna ilebe ni bana wa mani je sesere se because iso no lu se ona no na aka ko no se o yawe umuri nawo ya nya mukoro enwu enye lele lo muri osimeda na okay قال ابن باز عبد الله ابن باز اوكي يعني الادميات العجائز شمت حلقهن اوكي اول نبو انا كاي الا ولا ايفن نري نيوا خلقهن الله بعد الكبر والحرم دوم سبحانه وتعالى دو ولمتين واتو اول مناي كاي الا ولا دليبو halkan ahar unasa kaka fajalnahunna abkara ay fajalnahunna azari do muri me wakaye enne ni kaye abi ka onoro ayi de kanyo wada enne ni do wahala enne ni kaye enna mu hala kaye je ka onoro na wa nyima na mi pa mi pa kan wam awa ka mi sidu ha yani awen no ma le kanyo wakene de wore ana nure ka abisi na aljanna en wora anya na ina hono na nure ka wahala nya na da ngora ke ewu ka bewa anya na eh, eh, nya go ka oban mana like ana ka iracha onye nure ka da eh, na breast enlargement ina ono na je da we ni di enlargement doke yani awa mani Mm, amani ah, nyana la kai yani umu obe no ma reka pewa da wala wala kullama tahunna azwajuhunna wajaduhunna abkara abu mana ka obe na ọrịa pewa ewere kai kapewa re bare era re become virgin nyana na kai obe ka nyoda ka nduri kai ukatunu mulle siyala ini aljanna ewe ni ukata honon umule ya yawanwo because yani ahoyka ono wa taala ono mana ono ya doka urban jam urub ono we jam uh, urub yani ono jam wa jam wa urub mutahabbabat li zawjiha ono awal lahu dure hunna al-ashiqat li azwajihinna ena wenye na laika ye veni ni sirea wen al-mutahabbabati lahunna de ya mawi de ya mezo laika ye aba me ka oven ya yani lawate yastahina azwajihinna ena we onye na anaika ye enne e anyu e anyira bo oven yani oven na nwe ene amasore ka ye senu nyanwume no na ba ye oven ni oseye dak atroba ay mustawiyatu fi sin ẹnẹrẹ bẹbẹ yẹnẹ bẹbẹ bi nira yin ma zuwajihinna lere ọbẹni yani fi sin abinai salasi wa salasi dẹyini irayi ozi irayi hure otorata أكن أم سلامة أدهن أم سلامة رضي الله عنها أمورنا قالت أكاك سألت النبي صلى الله عليه وسلم ما هنبي عن قوله تعالى إن أيكن أمرك إن أنشأناهن إن شاء فجعلناهن أبكارا قربا أترابا فقال يا أم سلامة أوكي أم سلامة هن لواتي كبدنا في الدنيا الأجائز أنا ونينا نايكا أدوا وهينهن نايكا أنبابن يعني دلا باري شمتون era abare anyene anaika ore enyewa omshan dure kai eyenne oku eyen okuru anyi damu enyi ihe na-eku romsan den dosi nyima okwa abanye onye na ko mebira ọrụ ọkụ saru baba abanye jaala na allah badal badal kiba umudu ala miladi wahid fil istiwa dole ka benyana na aljanna da manu bi asman ke ovinu manya asmawan Sakwa fil hadis ini hadis anna imrata ajuzan ani onyinu nubo ja annabi sallallahu alaihi wasallam ini tuani bi faqala daga ki ya rasulullah e won to mo sallallahu alaihi wasallam udu allah an yudhilana aljanna badwa kumul sallallahu aljanna faqala ya ummu fulan dɔk ɛwɔnyɔ eh, la kaman inna aljanna la talhulaha ajur aljanna onubo manwa fa walla tabke dɔbare nde suni nan fa kɔla abaruha annaha la talhulaha wa hiya ajur kɔwa ŋɔ dai kawo me bonu ba no bonu bon fa inna allah ta'ala yaqul umula ne baga ka inna sha'nahunna in sha'a yani ba bare fajalnahunna abkara de mewakaye ennabi onyene anaya asman anaya kai onoro ay kanyida li asabil yamin ay anshana haula nisa ya to enyene nen abkara ine anyene na konoro ay kanyida li asabil yamin ya na ka ne bari aben ليستمتع بهن في الجنة أقول أن شنو مهون وين الجنة ثم قال تعالى أرون لهم لنا كانوا نبغانا كاي سلة من الأولين وسلة من الآخرين أيهم جماعة من الأولين من الأمم المادية إجماع بين إني إلى أنا إكبر إلى بره إني إلى أنا إكبر إلى بره وجماعة من المتاهرين أتي جماعة إني أدلما من أمة محمد صلى الله عليه وسلم إني أمي أنتم مولي صلى الله عليه وسلم قال في البحر ذاك إني آه، وناي بحر ولا تنفي بين هذه الآيات أني آية إنا كان آيانا أتي أيك أنا أنا أنا كاك وصلت من الآخرين yani ono ka ke enero eno modele ma obenal ayat alati sabakata ataya na kola da ya wa ya qawluhu ono wa ikono me ka ga wa qalilu min al ahirin enewe enne. ena ke banabe liana saniyatu fi sabikin okay e pa e wa bana bɛ ini eh, yani wasu ɔkɔlilu minɛ lahirin bana bɛ ini fi sabikin falizali ka kɔl a gɔbɔ mun ka kan ɔkɔlilu minɛ lahirin yani ɛnne wei ini irago ana yi ke ɛyɛ eh, dira dɔw ye wa hadhihi fi asabil yamin ɔkɔlilu bana bɛ ina na yi kɔnɔ bani warin walizali ka قال أقوى دم ربنا وتعالى دك وصلة من الآخرين أن نرو إن ألنايك أه ودل ما nomo sona wa taala do se benyi masuma shara wa taala fi bayani simple salis nomo sona wa taala do se benyi maini o me hahi ena ka ena be pa o pa hotan wa hum ahlun nar da anna ene ene beniran umuri na do sere honene ya fi mu sona wa taala o koro ono da me okoro na ika ọdọba mẹdọọmẹ kọlọ nìrẹrẹra omínà náà fọkàtà di abáyá mọkọrọ náà asùmọ́nà kàlá ọmọ ọbẹ̀ hamdi aṣáàdùn láìláha ilá ant asàkúrù kàwàtó gbélé